Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọ̀pẹ́ ìyìn ọlá àti ìbà ni a fi fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ìjìnlẹ̀ fẹ́, àríró àlá, àìkú àìsà, àìdíbàjẹ́. Ọba adẹ́dà aṣẹ̀dá, ọba tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin. Ọba tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ wá, Ọlọ́run tó lè pa, tó lè sọ di ààyè. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jakọbu, Ọlọ́run àwọn wòlíì. Ọlọ́run Olúwaṣeyì Olúwafẹ́mi Ògùnrúyìńká tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ àìkú ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2022. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni pẹpẹ titun ìbẹ̀rẹ̀ ọ̀tún pẹpẹ titun ìbẹ̀rẹ̀ ọ̀tún apá kìíní ẹsẹ̀ bíbélì tí a fi dá wa lẹ́kọ̀ọ́ la mú láti inú ìwé àwọn ọba kìíní orí ìkejì dín ní ogún ẹsẹ̀ ọgbọ̀n sí ẹsẹ̀ ìkọkàndínní ogójì ìwé àwọn ọba kìíní orí ọgbọ̀n ẹsẹ̀ orí kọkàndínní kejìdínlógún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 òun àti àwọn wòlíì Baálè tí wọ́n kojú ara wọn ní orí òkè Kámẹ́lì. Pé kí Ọlọ́run tí bá ṣe Ọlọ́run kó fi iná dáhùn. A sọ fún wa pé Èlíjà gbàdúrà sí Ọlọ́run wípé gbọ́ ti èmi Olúwa gbọ́ ti èmi. Kí àwọn ènìyàn yìí kí wọ́n lè mọ̀ pé ìwọ ni Olúwa, ìwọ sì ni Ọlọ́run àti pé ìwọ tún yí ọkàn wọn padà. Ní ìgbà tí gbogbo àwọn ènìyàn sì rí ọwọ́ agbára Ọlọ́run tí sọ iná kalẹ̀ Gbogbo àwọn ènìyàn náà dojú wọn bolẹ̀, wọ́n sì wípé, “Olúwa, nítòótọ́ òun ni Ọlọ́run.” Olùfẹ́, ohun tí ó ṣẹlẹ̀ lóde òní, ó fẹ́ jẹ́ bákan náà pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ ní ìgbà náà lọ́hùn, tí àwọn èèyàn ti kọ Ọlọ́run sílẹ̀, tí wọ́n sì ń lépa àwọn òòṣà kéékèèké kiri lẹ̀. Nínú ìtàn náà, Ahabu ó fẹ́ Jesebeli láya. Jesebeli ni ẹni tí ó mú kí àwọn ọmọ Israẹli kí wọ́n máa lọ tọ ọlọ́run mìíràn lẹ́yìn, tí ó sì pa gbogbo àwọn wòlíì Ọlọ́run. Nítorí àwọn ohun búburú tí ó ń ṣẹlẹ̀ wọ̀nyí, ó sú Elijah, ó sì rò pé àbí kí òun kú sálọ ni. Èyí ni ó mú kí ó pe Ahabu àti Jesebeli pẹ̀lú àwọn wòlíì Baálẹ̀ rẹ̀ ní ìjà sí orí òkè Karmeli. Nígbà tí wọ́n dé orí òkè, Elijah sọ fún àwọn wòlíì Baálẹ̀ pé ẹ mọ pẹpẹ kan fún Ọlọ́run yín, èmi náà yóò sì mọ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run. Ǹjẹ́ Ọlọ́run tí ó bá fi iná dáhùn, òun náà ni a ó mọ̀ ní Olúwa. Olùfẹ́, má gbàgbé pé pẹpẹ kan ti wà ṣáájú kí Èlíjà tó mọ pẹpẹ tuntun náà. A sọ wípé ó tún pẹpẹ yìí ṣe. Èyí ni pé pẹpẹ àkọ́kọ́ ó ti wó, ó sì wá tún mọ. Olùfẹ́, kí ni a ń pè ní pẹpẹ? A lè fi àpèjúwe pẹpẹ wé bí ibi ìpàdé láàárín ohun ti ara àti ti ẹ̀mí. Àwọn abọ̀rìṣà pàápàá wọ́n mọ̀ pé ohun ti ẹ̀mí òun ni ó ń darí ohun ti ara. Ìyẹn ni pé ohun tí a kò fojú rí, òun náà ló ń darí ohun tí à ń fi ojú rí. Àwọn tí wọ́n ní Jésù láyé wọn, àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ alábùkún fún, tí ìbùkún Ọlọ́run nínú ayé wọn kì í sì mú làálàá bá wọn láéláé ìrònú bí ẹnikẹ́ni bá yàn láti wá ìrànlọ́wọ́ lọ sí ibòmíràn yàtọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Irú àwọn ìrànlọ́wọ́ wọ̀nyí a máa lẹ́yìn, èyí ni pé ó máa ń ní àwọn àtúbọ̀tán. Torí pé a sọ fún wa pé ìbùkún Ọlọ́run nìkan ní mú ni là tí kì í fi làálàá kún, pé ìbùkún ti ènìyàn máa ń mú làálàá wá. Bí a bá ṣe ń tẹ̀síwájú lórí ìtàn náà, Elijah mọ̀ pé kí Ọlọ́run tó lè dá òun lóhùn, kí ó sì jẹ́rìí ara rẹ̀ bí Ọlọ́run Ọ̀gá ògo ó ní láti pàdé Ọlọ́run kí òun sì bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ló mú kí Èlíjà kí ó pinnu láti mọ pẹpẹ tuntun. Lẹ́yìn náà ó béèrè pé kí Ọlọ́run kí ó wá dáhùn lóhùn. Ó bẹ̀rẹ̀ sí ké pè é. Mo sọ fún ẹnìkan láìpẹ́ yìí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ní àyíká wa, ní ayé, ní àgbáyé, ó jẹ́ ohun tí ó ṣe àjòjì. Fún àpẹẹrẹ jẹ́ ká wo ètò ẹ̀kọ́ kò sí ilé ìwé nítorí ìdaṣẹ́sílẹ̀ àwọn olùkọ́. Àwọn ọmọ wọ̀nyí sì ń fi ẹsẹ̀ gbá ìgboro kiri. Mo wá ń wòye pé kíni yóò wá ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọ̀nyí láàrín bí ọdún kan sí ìgbà yìí nígbà tí wọn ò bá lọ sí ilé ìwé. Wọ́n sì máa ń sọ wípé ọwọ́ tó bá dilẹ̀, ọ̀un nà ni èṣù ń bẹ̀ lọ́wẹ̀. Olùfẹ́ irú nǹkan báyìí yóò fẹ́ mú wa kí a máa wòye pé ǹjẹ́ Ọlọ́run ti ẹ̀ wà mọ́ bí? Ṣùgbọ́n kí àwọn ènìyàn bá lè mọ̀ pé Ọlọ́run sì ń jẹ́ Ọlọ́run síbẹ̀. Èlíjà ké pe Ọlọ́run, Ọlọ́run sì dá a lóhùn. Olùfẹ́, a ní láti pèsè pẹpẹ sílẹ̀ nínú ayé wa. Àwa ní láti pèsè pẹpẹ ti ara wa sílẹ̀ nínú ilé wa láti máa fi ké pe Ọlọ́run. Àwọn ilé ìjọsìn wa gbogbo a nílò pẹpẹ ọ̀tún níbi tí a ti lè máa ké pe Ọlọ́run Olódùmarè. Àwọn pẹpẹ ní inú ilé ìjọsìn wa gbogbo àti àwọn pẹpẹ tí inú ilé wa gbogbo àti ti ọ̀kan àyà ẹni kọ̀ọ̀kan pàápàá. Gbogbo rẹ̀ ló ti díbàjẹ́ nítorí àwọn ìwà ibi tí à ń wò. Àwọn ìwà bíi irọ́ pípa, ìwà ìtànjẹ, ìbínú, àrankàn àti ìlara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùfẹ́ a ní láti tún àwọn pẹpẹ wa yìí kí a tún wọn ṣe. A sì nílò pẹpẹ ọ̀tún ibi tí a ti máa ké pe Olódùmarè. Àwọn pẹpẹ àtijọ́ wọn ni wọ́n gbọ́dọ̀ pòórá láti bá lè fi àyè gba pẹpẹ titun gẹ́gẹ́ bí a ti rí bí Èlíjà ti ṣe pé ó tún pẹpẹ nì ṣe èyí tí ó ti wó palẹ̀ kí ó tó lè wá mọ pẹpẹ mìíràn léyìí tó fi ṣe ìrúbọ sí Ọlọ́run tó ti képe Ọlọ́run láti orí rẹ̀ wá. Nínú Mátíù orí kẹsàn-án ẹsẹ̀ kẹrìndínlógún sí kẹtàdínlógún Jésù sọ fún wa pé kò sí ẹni tí fi ìdásà aṣọ tuntun lé ògbólógbòó ẹ̀wù nítorí èyí tí a fi lẹ̀ ẹ́ yóò mú kúrò ní ojú lílẹ̀, aṣọ náà a sì wá ya síwájú. Kò sí ẹni tí fi ìdáṣà tuntun lẹ ògbólógbòó ẹ̀wù nítorí èyí tí a fi lẹ̀ ẹ́ yóò mú kúrò ní ojú lílẹ̀, aṣọ náà sì máa ya síwájú. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí fi wáìnì tuntun sínú ògbólógbòó ìgò awọ. Bí a bá ṣe bẹ́, ìgò awọ yóò bẹ́, wáìnì a sì tú jáde, ìgò awọ a sì ṣègbé. Ṣùgbọ́n wáìnì tuntun ni wọ́n fi sí inú ìgò awọ tuntun, àwọn méjèèjì a sì ṣe déédéé. Olùfẹ́, a kò lè fi wáìnì tuntun sínú ògbólógbòó ìgò awọ. Fún ọ̀pọ̀lọpọ̀ ilé àti ìgbé ayé lónìí, ìbẹ̀rẹ̀ ọ̀tún ò ní àkókò yẹ kí ó jẹ́ fún wa. Ǹkan kò sì yẹ kí ó máa rí bákan náà bí a ti ń ṣe tẹ́lẹ̀ mọ́. A ní láti fi ìdí ìbáṣepọ̀ tuntun múlẹ̀ pẹ̀lú Ọlọ́run Olódùmarè, níbi tí ó jẹ́ pé àfojúsùn wa kò ní ṣe lórí owó tàbí àwọn nǹkan ayé yìí, bí kò ṣe láti ṣe ìfẹ́ Ọlọ́run. Agbára sì gbọdọ̀ padà sí inú ilé Ọlọ́run bíi ti ìgbà ti àtijọ́. Bíbélì sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ kí èsì wọn sì di tuntun. Kọ́ríńtì kejì orí karùn-ún ẹsẹ̀ ìkẹta ó dín ní ogún. Olùfẹ́, àwọn pẹpẹ tí ó wà ní okùn àyà ọ̀pọ̀lọpọ̀ ní èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ ti jágbà tí wọ́n sì gba ibẹ̀ kan, tí wọ́n sì ń ti ibẹ̀ ṣiṣẹ́ ibi wọn. Àbájọ tí a kì í fi rí ìdáhùn sí àwọn àdúrà wa mọ́ lónìí nítorí pé a kò jọ́sìn fún Ọlọ́run mọ́ bí ó ti ṣe yẹ. Irọ́ pípa, ẹ̀tàn àti àyíníke ni ó kún inú ọ̀pọ̀ ilé ìjọsìn lónìí. Èyí sì mú kí agbára Ọlọ́run kí ó ṣe àìsí nínú ilé Ọlọ́run lónìí. Láti wá lè ṣe àtúnṣe àwọn nǹkan wọ̀nyí, láti lè wá àtúnṣe sí ipò tí a bá ara wa yìí, a ní láti já ara wa gbà kúrò lọ́wọ́ àìgbọràn, ìtànjẹ àti onírúurú ẹ̀ṣẹ̀ wọ̀n ní. A ní láti yan láàárín Ọlọ́run àti ènìyàn. Pé irú pẹpẹ wo ni ó pinnu láti mọ olùfẹ́? Kí ni yóò sì jẹ́ ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ pẹpẹ náà? A ní láti mọ pẹpẹ ìgbàgbọ́ níbi tí a ó gbàgbọ́ wípé bí a bá tọ Ọlọ́run lọ láti bá a sọ̀rọ̀, Ọlọ́run wa yóò dá wa lóhùn níbẹ̀. A ó gbàgbọ́ a ó sì máa ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí Ọlọ́run bá ń sọ. Bí ó bá tilẹ̀ mọ pẹpẹ ní inú ilé rẹ, olùfẹ́ ó gbọdọ̀ jẹ́ ibi tí o gbàgbọ́ pé nígbà tí o bá ké pe Ọlọ́run, yóò dá ọ lóhùn níbẹ̀. Gbogbo àwọn pẹpẹ ìṣáájú wọ̀nyí ni ó ti díbàjẹ́ pẹ̀lú ìwà irọ́ pípa, ẹ̀tàn àti àyíníke. Nítorí náà a gbọdọ̀ tún àwọn pẹpẹ náà ṣe. Eléyìí kì í sì ṣe ohun àjèjì torí pé Ábúráhámù, Ísákì, Dafidi àti àwọn mìíràn wọ́n mọ pẹpẹ ní ìgbà tiwọn náà. Bíbélì wa jẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébérù orí kọkànlá ẹsẹ̀ kẹfà wípé ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Mo gbàdúrà wípé Olúwa yóò ru ìgbàgbọ́ ìwà tèmi sókè kí a bá lè jẹ́ ẹni tí ó ní ìpín nínú ìbùkún àti ìlérí ìfẹ́ tí Ọlọ́run ṣe ní orúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́ Bàbá mi àti Ọlọ́run mi, lónìí ẹ jọ̀wọ́ ẹ bẹ̀ mí wò lọ́nà tí ó yàtọ̀ ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, jálẹ̀ ìyókù ọdún yìí, ẹ jẹ́ kí ẹnu mi máa kún fún ìyìn yín nítorí àwọn ohun ìyanu tí ẹ ó gbé ṣe láyé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Bàbá mi àti Ọlọ́run mi, ìránṣẹ́ yín ti sọ àsọtẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun rere sí inú ayé wa lónìí. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìránṣẹ́ yín ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Ǹjẹ́ mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ lówúrọ̀ yìí olùfẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń retí ìṣubú rẹ, àwọn tí wọ́n ń retí láti kà nípa ìkéde ikú rẹ àti àwọn tí wọ́n ń retí pé kí o kùnà láyé, Ọlọ́run yóò jẹ́ kí o rẹ́yìn gbogbo wọn, ó sì lọ sí ibi ìsìnkú wọn ní orúkọ ńlá Jésù Kristi Olúwa Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa, olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀run yín ká. Bí ọ̀rọ̀ yẹn yóò bá ṣe ọ́ ní àǹfààní tí o sì jẹ́ alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn wa, kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ń ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries, èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Yinodu Close by Jimoh Odutola Street, Oferic Moro, Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi Ìsàkọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀, nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Ǹjẹ́ mo gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ nínú èké yìí ìsìn, Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu, yóò fi ọwọ́ agbára rẹ̀ yóò fi kàn ọ́, tí yóò sì yí ìgbé ayé rẹ padà, tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́. Ní